adúgbò lọ́dọ̀ ọlọ́run ọlọ́ba tí ọpẹ́ tọ́ sí atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀fún anábíwọ̀n Muhammad kí ọlọ́ba kí ọkẹ kí ọgẹ àtàwọn ará lẹ́rí àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yẹ wọ́n wá jọ̀rọ̀ mọ́ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ èdè kọ́lọ́jà jọ wà nínú wọn. ní ìbámu sí tẹ̀síwájú lórí agbọ́nrin ọgbọ̀n nínú ọ̀rọ̀ tá a sọ lórí iyyaka na'budu wa iyyaka nasta'in abadebi wípé àwọn ìṣesí kan máa wà fún ọkàn mọ́mí ní òdodo nínú ẹgbẹ́ tó yẹ pé òun ni ó gbìyànjú rẹ̀ àwọn kan bẹ tó tó ń gbọ́ bá gbìyànjú lọ́lọ́wọ́ bá àlejòlá ni ó fi sí gbìyànjú rẹ̀ yóò wá ṣe àwọn ìṣesí yẹn fún un tó yẹ pé ni ó fi pé ní ìfi ìjọsìn rinlẹ̀ fún ọlọ́run ni ó fi pé nípa lílo iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn abá lórí àtàwákùl tá a pè ní ẹlẹ́ẹ̀keje ipe ìgbára lọ́lọ́run ìgbára lọ́lọ́run la tún wá sọ ìpele ìpele ìpele ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ̀ òun náà ní tá a pè ní ìsìlámù lùkọ́lù billahi ta'ala kí ẹ̀mí ó ju wájú sẹ́lẹ̀ fún ọlọ́ọ̀bà àdìkẹ́ọ́lá nípa òfin rẹ̀ ní àbí nípa ìṣe rẹ̀ nílé ayé gbogbo okùnfà tó lè fa kọ́mọ fi fàkájà pẹ̀lú ọlọ́ọ̀bà àlejòlá kọ́ lọ gbé jùlọ àìsùnmọ́ àwọn ẹ̀rí kan wá ní àná nínú àwọn ẹ̀rí tó tútù wájú wa lórí ẹ̀ òun náà ni kọ́lọ́ọ̀bà àlejòlá sọ fún wa ní suratul ahzab aya twenty two tọ́lọ́ sọ pé walamma ra'al mu'minuna al-ahzaba qalu hadha ma wa'adana Allahu wa rasuluhu wa sadaqa Allahu wa rasuluhu wa ma zadahum illa imanan wa taslima ọlọ́ọ̀bà àlékẹ́ lásán yìí pé ìwọ ànábì sallallahu walamma ra'a al-mu'minuna al-ahzaba nígbà táwọn mọ́mílẹ̀ òdodo níbi gásọ́tò làzáàbù yẹn nígbà tí àwọn mọ́mílẹ̀ òdodo tí wọ́n wọ́yá àwọn èèyàn tó wá láti mọ́kà bí wọ́n ti kọ̀ tó bìbà tí wọ́n láwọn fẹ́ wá bá níbi sallallahu alaihi wasallam dàdí lu wa sọ wa rasuluhu ẹ̀fún òṣojú wọn ọ̀bẹ̀rù àbádáadáa ní ẹ dá sí ọba àlejò ọlá àdá máa wà ádánà lọ́hùn àròsúlùú àdéhùn tọ́lọ́ ọba àlejò ọlá tó ti ṣe fún wa àti òjíṣẹ́ rẹ̀ kí ti ọba yọ àwọn múmílẹ̀ òdodo àti ẹ̀lódé ọlá ọ̀rọ̀ rẹ̀ òdodo àtòjíṣẹ́ rẹ̀ wà máa ìlà ìmánan wa taslima ẹ̀ wíwá táwọn káfíìrì wá ti pọ̀ jù báyìí ọ̀sàlékún kí nìkan fún àwọn mùmínì òdodo àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam bíi pé fún nínú iyyaka na'budu wa iyyaka nasta'in kí ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá nìkan ni wọ́n máa sìn ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá nìkan náà ni wọ́n máa jùfà jù sẹ́lẹ̀ fún yóò sì máa wárán lọ́wọ́ ẹ̀. èyí tá a sọ ní ìsìlámù lìkọ́lìwì yìí àmì tó ń pè ní manzilatu taslim ipò wípé ìjùrọ̀ ẹni ilẹ̀ fọlọ́m àbí ìṣètì jíjùrọ̀ ẹni ilẹ̀ fọlọ́m ṣùgbọ́n orísun méjì ni ó sì jẹyọ nú ọ̀rọ̀ tí mo sọ alákọ̀ọ́kọ́ ni taslimun li hukmihi ad-dini jíjuwọ́lẹ̀ fún òfin ọlọ́run tó mú wá tọ́jẹ́ ti ẹ̀sìn máa sí àti máa sí ọlọ́run agbọ́dọ̀ fún á sì mọ̀ yìí pé ntọ́nà ọba náà ntọ́sọ yìí nítorí jẹ́ ìgbésí ayé wọ́n kọ́ da náà àti jìnà sí. ẹlẹ́ẹ̀kejì tẹ̀sílẹ́mú lè fọkùn yìí káwọn ní fún ntọ́ba ti ká sì mọ̀ yìí pé ntọ́nà ọba tó sì ń fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn kò sì gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ ní gbọ́dọ̀ ọba àlejò láti fi àkọọ́lẹ̀ rẹ̀ ẹ̀ nígbà tí ẹ̀ bá pé omi méjèèjì òun náà lè túmọ̀ yí pé ó ju pájú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba àlejò ọlá sálákọ̀ọ́kọ́ tá a ní ká ju pájú sẹ́lẹ̀ fún òfin ọlọ́run àti sí ọlọ́run mọ́ sí ọlọ́run ká ju pájú sẹ́lẹ̀ fún ẹ̀ eléyìí náà ni iṣẹ́ àwọn mùmínì òdodo àwọn tí wọ́n gba ọlọ́run ọba àlejò ọlá tí wọ́n gbàgbọ́ ní ti dáadáa ẹ̀dín náà rí lórí eléyìí òun náà ni àyà suratul ahzab tọ́lá ọba sọ fún wa pé wa ma kana lil mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim wa man ya'si Allaha wa rasulahu faqad dalla dalalan mubina ọlọ́ọ̀bá àlekẹ́ láti fún wa máa ka ànàlìmọ́ mi ní wàhálà mọ́ nínà tí pẹ̀lẹ́tọ̀ fún mọ́mí lọ́kùnrin tàbí mọ́mìnì lóbìnrin ìdá àkọ́bọ̀ lọ wọ́rọ̀ sùúrù àmọ́rọ̀ tọ́nà ọba rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ tọ́ba ti pàṣẹ kan ayé kúnlẹ̀ làmúnú kí yàrá tómi ní amúrèhì kọ́ wá dé pé yóò tún wá ní ẹ̀sà kan lọ́dọ̀ ara rẹ̀ yọ ọmọ sọ pé eléyìí lè sí nìsín àbí ń bọ̀ bẹ́ẹ̀ ní mọ̀ sí àbílẹ̀ òfíìsì mi àbílẹ̀ òfíìsì ìgbà yìí àbí ilé òfíìsì nàìjíríà ọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀ ránran tó jẹ́ pé ọlọ́ọ̀bá lè fẹ́ lọ́sùn kàkíyèsí gbogbo ẹ̀dá àti gbogbo àyètẹ́ ẹ̀dá ọmọ tí ọmọ gbé àti gbogbo ìfetí tí ọmọ tẹ̀lé ńlé ayé pátápátá tó ọlọ́run ti sàkíyèsí ẹ̀kọ́ tó wá gbé àwọn òfin sílẹ̀ lẹ́sọ̀ fún ní òdodo lọ́kùnrin àdúlóbìnrin kọjá pé yọ àmọ́ tó yàtọ̀ sí tọ́nà ń ṣe lófin ọlọ́run máa ń yẹ dọ́là ala mùdìínà irú ẹni bẹ́ẹ̀ ó ti sọnù ní ìsọnù tó fojú hàn ọlọ́run dákun mọ́jà sọnù ọlá títóbi rẹ̀ ọlá àánú rẹ̀ ẹ̀rí mi ọlọ́run bá lè pe ọlá fún sọ fún wọn sọ́ọ́tì nìsà àyà sixty five lórí n'ifala a gbọ́dọ̀ ju fájú sẹ́lẹ̀ fún òfin ọlọ́run ọlọ́run nípa ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ọlọ́run nípa la ọ̀rọ̀ orí bá wọn ẹni nkẹkẹ tó wá tẹ̀lé láàrin wọn àti kí ó sì ọlọ́run ní dájọ́ bẹ́ẹ̀ náà ní wa sallallahu alayhi wa ní dájọ́ la yajidu fi anfusihim haraja wọn wá ní rí kọ́mú kọ́họ kankan àbí fífún pínpín ẹ̀mí wọn gbé àti ní ìmọ̀ wá fún mi ó á ìǹfẹ́ nǹkan yìí wọn gbọdọ̀ rí ẹ̀mí wọn rárá mímọ́ kọ̀dọ̀ yìí níbi tí wà níbi bá ṣe wọn ó sì juwọ́ lẹ̀ kán gorongodo ọlọ́run bá lè pẹ̀lú àti yé wa mí pé ìdájọ́ ọlọ́run bá àti òjíṣẹ́ rẹ̀ òun náà yọ gbọ́dọ̀ máa prevail lórí gbogbo tí a bá ń ṣe ẹ̀ka máa gbìyànjú lórí pé ṣe ọlọ́run bá lè pẹ̀lú àlọ́ lékè ìdájọ́ ọlọ́run láti ń lò ẹ̀kú tí ẹ̀ tilẹ̀ jẹ́ pé nù lù wa bá a bá lọ kóòtù ẹ̀ wọ́n ti ní ìdájọ́ tẹ́ ń lò tí èsì ìdájọ́ tọlọ́run ṣùgbọ́n tí èsì gbogbo ẹ̀ náà lọ́ takò tọlọ́run ẹ̀ torí àwọn míì

wọn tí wọn bá gbé wa lọ bẹ ibi tí a ti ń ṣe ìdájọ́ náà ní ká kóra wa lọ ẹ òun náà sì ní ká gbìyànjú lórí ẹ ká lóun tí wọn bá sọ fún wa bá ọlá ó ti sọ pé bíkà ọ̀rọ̀ títí wọn ó fi ọ́ ṣe olùdájọ́ lórí ntọ́ba ìrúkòrúdò tí bá ń ṣẹlẹ̀ láàrin wọn tó mọ̀lá ayéjìdú fi àrùn tó sì ń harajà mímọ́ kọ́rẹ́ wọn ọ̀ sì gbọ́dọ̀ dájọ́ tó ti wọ́n pè ọ̀tá wọn lọ́rùn ẹ ọ̀ gbọ́dọ̀ mú síra ọlọ́run ti ṣèdájọ́ àbí súnà rẹ gbọ́dọ̀ ṣèdájọ́ kí wọ́n wá sọ pé kò sí àwọn lọ́rùn o kíkọ́nu kọ́ ọ máa mọ bẹnu wọn mímọ́ kọ́rẹ́ ìta níbi ń tọ́ ọ dá wáyé tẹ́lẹ̀ mọ̀ tẹ́tìlì wọ́n sì ju ọ́lẹ̀ kan nǹkan méjì wọ́n ṣe wọ́n sọ ọlọ́run di olùdájọ́ nígbà bá tí wọ́n á dájọ́ tán gbọ́dọ̀ sọ pé àwọn fún àfihàn àwọn ọ̀faramọ́ ti àti faramọ́ kọ́lọ́n kọ́ sànù wa o ẹ̀ wọ́n láti tóbi ọlọ́run láàánú rẹ̀ ẹ̀ ìdúró ọ̀lẹ̀ ọlọ́run bá alákọ̀ọ́kọ́ ni tahkim tá a bá fẹ́ wá ìdájọ́ lórí tó bá ń tẹ̀lẹ̀ ẹ̀ kájẹ́ pé tọ́lọ́wọ́n ọba àlekọ́ láti ṣèdájọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kejì fa'atu sọ́dẹ̀ ẹ̀ o náà ni pé kígbà yọwọ́ gbáyè bí ń tìfà yọ̀ haraj kọ́mọ̀ jẹ́ pé ìdájọ́ ọlọ́run kọ̀ wá ní ti alọ́run ẹ̀ ìdájọ́ ọlọ́run tó bá mú wá ẹ̀ òfin rẹ̀ tó bá mú wá òun náà ni kọ́ mọ̀ tẹ́wà lọ́rùn wọ́n tẹ̀sílẹ̀ káàsì juwọ́ lẹ̀ fún ọlọ́run ọba àlekọ́ kájúlẹ̀ fún korongodo ẹ̀ẹ́ nípa jíjuwọ́lẹ̀ fún èyí tó jẹ́ òfin ọlọ́run òun náà ni amú ẹ̀rí rẹ̀ wá yẹn èyí tó wá jẹ́ pé fún ìdájọ́ ọlọ́run ìṣe ọlọ́run ìtọ́lọ́run ọba àlekíọ́lá tó ti kọ kalẹ̀ ń tiẹ̀ àwọn èèyàn máa ń ọgbà ń bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan ó tún

ẹ̀kọ́ gbà pé ọlọ́run ọba àlekẹ́ọ́lá ó ti mọ̀ sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ pátápátá ẹlẹ́ẹ̀kejì ó ti sàkọọ́lẹ̀ rẹ̀ pé bí ó sì ṣẹlẹ̀ rí ẹlẹ́ẹ̀kẹta ó ti jẹ́ pé ìmọ̀ ọlọ́run ọba àlekẹ́ọ́lá nímọ̀ sí gbogbo nǹkan ó sì sàkọọ́lẹ̀ rẹ̀ yóò sì jẹ́ káwọn nǹkan wọn ní ìbámu sí ẹlẹ́ẹ̀kẹrin yọnu sí i ẹ̀ tí ọba yọ́nú sí odi kèfèrí ọlọ́wọ́ bá sọ wípé inna kulla shay'in khalaqnahu bi qadar ẹ̀ dájúdájú gbogbo nǹkan àwọn ọlọ́run a ti dá pẹ̀lú pé a ti pè gbogbo ẹ̀ lẹ̀ a ti kọ́ sílẹ̀ nínú suratul Qamar àyà forty nine ọlọ́run tó sọ nínú suratul Furqan àyà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní wa khalaqa kulla shay'in faqaddarahu gbogbo nǹkan pátápátá ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá ó ti kọ́ lẹ̀ ẹ̀ ó sì ti pè gbogbo rẹ̀ ó gbogbo ẹ̀ náà ló sì pè gbogbo ẹ̀ ọmọ gbìyànjú ni ibi tọrọ bá wá já sí láti mọ̀ tó ń tọ́wà nù kádàrá ọlọ́run ẹ̀ kí wá sí pàmò wá banújẹ́ pọ̀ lórí nípa fẹ́ àti káàrí àti ẹ̀ bẹ́ẹ̀ ni rẹ̀ ni ìtọ́lọ́mbà fẹ́kọ̀ ṣẹlẹ̀ ní ọ̀tẹ̀lẹ̀ ìjàtẹ̀lẹ̀ kágbéjàtẹ̀lẹ̀ láàrin àwọn mùsùlùmí àti àtẹ̀ntì ètè mùsùlùmí lórí ilẹ̀ ọwọ́ abó ń bọ́ sẹ́ ẹyọ́wọ́ ètò ètè mùsùlùmí mọ́sáàsì ìgbẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n bá wá dàwó wọ́n bá fi kọ́ ilé ìjọsìn ní tètè mọ́sáàsì káwá pé ẹ káwọn èèyàn wọn lọ dáná kàlíjọ wọn lọ mọ ìrìbẹ̀ tó wọn ò sì ní rí lò ìrìbẹ̀ ní gbogbo yẹn ọ̀bá tẹ̀lé ọlọ́run ìtẹ́ fi súnmọ́ ọlọ́run ẹ̀sùn ti máa jìnà sọlọ́run sí ni ìtẹ́ fi rí ìyọnu ọlọ́run ẹ̀sùn rí ìgbà ọlọ́run ọba nínú ẹ̀sẹ̀ tó ní ọlọ́run ọba yín ni ẹ ráwọ́ ra kẹ̀sí pé ìwọ ọlọ́run ẹ̀dá wa láre lórí nǹkan yìí wájú wa jẹ́ ló ní kò sí ìwọ ibi ìkórìíra tẹ ẹ bá ní sáwọ èèyàn kan ẹ má jẹ ojú yín lọ láti ṣe déédéé sí wọn ẹ̀tọ́ ayé tó tó sọ̀rọ̀ lónìí tí èsì sẹlẹsìn Islam ìwọ ni ìwọ ni bẹbẹ ká gbẹtọ rẹ fún kọ wá mọ pé àtàwọn mùsùlùmí àti ìyẹn dáadáa ni wọn àwọn mọ gbé ẹ̀tọ́ ọmọ fún mi kódà mọ́sálásí wọn jọ ìdájọ káàkiri ẹwù bàbá fẹ wọ àwọ ẹ Ọlọ́run bọ ó ṣe pàṣípààrọ̀ mi Ọlọ́run wa lè jẹ kókó wa ronú jọ mi kọ ẹkọ náà ló tún wá fọwọ́ sáà tó dáa jù kẹfọ lọ ẹ agbọ́dọ̀ ti dáadáa ká sì ṣe ẹ̀tọ́ fún ẹlẹ́tọ̀ọ́ ṣùgbọ́n tí ọba wa lẹ́tọ̀ọ́ sí kó sí ìwọ ń fi kára náà ọ̀dọ̀ ọlọ́run sí ìwọ ọlọ́run ẹ̀tọ́ wa ń gbogbo bí aburú wọn ẹ bá wa gba bá a gbẹ̀tọ́ wa yí padà ẹ má dojú ti wa kò sí ìdá ìrètí bẹ́ẹ̀ náà ń bẹ̀ wa sọ pé ẹ lọ́mọ rí nǹkan mọ́lẹ̀ ẹ lọ́mọ káwọn náà wà lóhun ibi tí wọ́n ti máa ṣe tí wọ́n ti máa tí wọ́n ti máa decision making ẹni tí wọ́n ti máa ṣe tí wọ́n ti máa mú òfin wá káwọn náà jẹ tí ọmọ tí ọmọ implement òfin lórí ìlú kí ìlú òfin dáa sí bá a ti lè aṣojú kòkòrò lórí ẹ̀kọ́ ojúṣe wa ni ìtì Islam fẹ́ ni ṣùgbọ́n kí ìwà ti kókó fún wa lọ bí ẹbọ kì í ṣe kókó fún wa lọ síbi ìsìnà kì í ṣe kókó fún wa lọ síbi irọ́ pípa kì í ṣe kókó fún wa lọ síbi mímọ fi ọtí sàlejò kéde kókó sún wa lọ síbi káàbọ̀ wá jalè ẹ̀ tó ti wá di pé ṣe báyìí báyìí ta kọ́lọ̀ ọba ọba ìlú ìlú pé mọ̀ká á jẹ́ yọ wà ará mọ́ wọn láàrin àwọn àmọ́ abéèrè pé alẹ́ tiẹ̀ nínú gbẹ̀gbẹ̀rún

tó jẹ́ pé owó òní náà látún kó jẹ àdánwò nìyẹn o ẹ̀yìn èso òṣèlú gidi kì í ṣe òṣèlú tí ọmọ wú àwọn ẹni ọlọ́run lórí tí wọ́n àzọ pé ẹ̀ ǹtòwájú ǹtòwájú gbó látún fi olè wájú láti mú wa láàrin àwọn mùsùlùmí tọ́lọ̀ nǹkan sànù wa o bẹ́ẹ̀ náà sì ni bí àwọn ọmọ ẹ̀dọ́lọ́wọ́n bá lékè ọlánú súnà ọlọ́run ní nǹkan àwọn èèyàn wọn mọ̀ ẹja pàṣẹra wọn kọ̀sọ́gbọ̀tọ̀ fẹ́ dá sí ìrírí òbí dọ́bà kan náà ọlọ́run bá ń sọ fún wa nù Suratul Nahl aya 93 ìpè wà láwùṣà aláhù lájà àlàkùn ummata wahidatan walakin yudillu man yasha'u wa yahdi man yasha'u wala tus'aluna amma kuntum ta'malun ọlọ́mọba àlekẹ́ ọlá sọ pé tọ́ba wà ní ìrú ọlọ́mọba rẹ ni lájà àlàkùn ummata wahida ìbá ti ní ìjọ kan tẹ́ wà lórí tawhid ẹ̀ ní mọ̀ kẹtẹ́jú ọlọ́mọba lọ ẹ ọba bá sì lè kọ bá ìrù tó mọ ọlọ́run mọ ẹ àwọn kan mọ ṣe tàwùfíìdù àwọn kan ní ṣe tàwùfíìdù àwọn kan lórí àìṣe tàwùfíìdù wọn náà wọn ó tó máa ṣe ní ti yẹlẹyẹlẹ àwọn kẹkẹ wà lórí tàwùfíìdù náà ìyàtọ̀ wà láàrin wọn náà lọ yẹlẹyẹlẹ wà láàkì ẹ̀ńtọ́ bá bọ́ síbi èrò ọlọ́run láti pé kọ́ ọlọ́run ó sì lọ́nà yọ sọ ni wọ̀yá di ìmọ̀ ń yí ẹ̀ṣà ẹ̀ńtọ́ bá bá èrò ọlọ́run ọba mú lórí lórí fífi mọ̀nà ọlọ́run sì fi mọ̀nà lórí ẹ̀ ló fi jẹ́ pé lórí gbogbo nǹkan ayé aṣọ lórí àlámọ̀ rí ẹ̀ṣà àtìlẹ̀ ayé èrò ọlọ́run síyà ọlọ́run ìrádọ̀ ọlọ́run ọ̀sà bá ṣe ìtọ́nù ní èrò ọlọ́run ó ti ṣáájú lórí gbogbo nǹkan kádúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó lọ́n ti wá mùsùlùmí ọlọ́run islam wọlá ti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ wọlá tó sọ àlọ́ nà àmà kò tà àmà lóhùn ẹ̀ à ń bọ̀ wá bí gbogbo tẹ́ ẹ bá ń ṣe níṣẹ́ eléyìí bá tẹ́lẹ̀ ọlọ́run tó sọ nínú sọ́ràtù hood àyà one hundred eighteen لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين ọlọ́ni wọ́n láwọn ṣe àárọ̀ bùkà tọ́bọ̀ wà ní ìrù ọlọ́ọba tọ́jẹ́ tí ọlọ́run ọba àlekè ọlá ẹ̀ ìbá ṣe gbogbo àwọn èèyàn pátápátá ní ìjọ kan tọ́jẹ́ pé ìjọ kan lórí tàwíìdù ọlọ́run nìkan náà ni wọ́n máa ṣe wàlá yàgbá lóòna mọ̀tẹ́lifínà wọn ò ní yẹ wọn ò ní gbò tí wọ́n máa yapa ẹnu láàrin ara wọn ọlọ́run ọba àlekè ọlá ti ti yé wa yí pé ìyapa ẹnu ọmọ ṣẹlẹ̀ ń gbogbo ìgbà ni wọ́n mọ ìyapa ẹnu láàrin ara àfẹnitọ́lọ́ọ̀bà àlejò ọlá wàlá àyàzá lónà mọ́kútẹ́lẹ̀ fínà òníyàwó ní gbèsè wọn máa yapa ẹnu ilá rọ̀hìmọ̀rọ̀ bùkà àfẹnitọ́lọ́ ọba rẹ olùtọ́jú rẹ tó bá sàánú ẹ̀ ni ọ wà lórí tàwọ́hídù wálé dá àlíkà kàlákà hùn lọ́lọ́ nítorí ìlú láti dá wọn lé ayé láàmúlẹ̀ àkíwá nìyẹn àti kálukọ́ wá wùwà tí ó wù wọ́tá mọ́tíkẹ́lì mọ́tò rọ̀bíkà ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ ó ti parí ó ti sẹ́ ìpele amúlá ànàjáhà nàmàmínà lìjì nàti wà nàti àjùmọ̀ yìí ń kun iná inú jahannama àwọn àlùjẹ̀mú àti èèyàn náà ní ọ̀rọ̀ síbẹ̀ ọ̀rọ̀ ń parí kèrè ẹ̀bẹ̀ ń bì yẹn mọ́ títún àti pé fún àkọọ́lẹ̀ ọlọ́run ọlọ́run ìfẹ́ gbogbo tí ń ṣẹlẹ̀ ọlọ́run tó pàṣẹ ìsìn wá síbẹ̀ lórí orí funfun tí ọmọ salatu wa tọ́jú ọmọ ànábì ọlọ́run orí funfun tó ṣe sí bàbá rẹ̀ tójú yẹ pé fún ẹgbẹ̀rún ọdún kan ó dín àádọ́ta and years nígbà tí nígbà dá wà bàbá rẹ̀ ọlọ́run tó

a ti á gbìyànjú tiwa sì mọ ṣàdúrà fún ṣùgbọ́n tó bá ya rán kò sí nta ṣe ẹ̀ á gbà fọlọ́wọ́ n'obu ọlá ni ọlọ́run sọ ń pa ti 43. yìí nínú suratu Hud ebe forty ma àti forty ọlọ́run ní wàá yíyá ebè fi ń kalẹ̀ dé báàlì ọ̀nà wala takum ma'al kafirin ọlọ́run ní ọkọ̀ ojú omi Tinubu kọ́kọ́ kalẹ̀ tí ń gba ti ń kó sínú ẹ̀ tán tójú bẹ́ẹ̀ sí rọ̀ wáyé atẹ́jì ébè ń fi òjì ń kalẹ̀jì báàlì ọwọ́ ń lọ wọn ní ibi ìgbì odò tó ṣe pé ẹ odò tó ń bọ̀ bá ti wọn báyìí bí òkè lẹ́sẹ̀ ni bí òkè lẹ́sẹ̀ ni ẹ nínú wa ń pe ọmọ rẹ̀ tọ́jú ọkùnrin kan nú ọmọ rẹ̀ tọ́jú ọkùnrin ọ̀tá ànàfi màázìlẹ̀ ó sì ta kété sínú hù tẹ́lẹ̀ ọlọ́pẹ́ yà á bùnà yàrá máàna ìrẹ́ ọmọ mi wà á gun ọkọ̀ yìí pẹ̀lú wa ájú bí ògbọ́dọ̀ mọ́tẹ́lẹ̀ ẹ̀kọ́ sọ́gbọ́n tá a fẹ́ dá sí wọ́n lá atákùn máàlì káfírí má wà pẹ̀lú àwọn kèfèrí tí wọ́n wọ́nú ọkọ̀ yìí

kọ́lá láàá sí máa níyà oòrùn anábìnrin ó sọ pé kọ́sẹ́nìkan tí ó ṣe ìsọfẹ́nìkan lónìí mí ní amúdùlá láti di àti ọlọ́run ẹ òjò ń rọ̀ sánmà ìmí tó ń yọ láti lẹ̀lẹ̀ ó tó ń yọ láti lẹ̀lẹ̀ gbogbo ẹ̀ wá pàdé ilá máa ń ilá máa ń abẹ́ńtọ́lọ́ ọba di pé ìgbé yìí lọ́ba tó sókè kò bàtà nàmínà nígbàgbọ́ra sí iná ọba wà nù ẹ̀ńtọ́ parẹ́ pẹ̀lú omi ẹ̀kọ́lọ̀ ń kọ́sà nù wa o kò sí tá a níbi ọ̀rọ̀ kádàrọ̀ ọlọ́run yìí ìdí tó bá ti lè tẹ̀lẹ̀ ara apá ń sin ọlọ́run àánú iyyaka na'budu wa iyyaka nasta'in onáyìnká àjùwọ́lẹ̀ fún ọlọ́run ọba àlekè ọlá lórí pé bó ṣe plan rẹ̀ plan mu kò sí gbọdọ̀ mọ́ ṣẹlẹ̀ níbi ọlọ́run ọba àlekè ọlá bó ṣe ṣùgbọ́n ọwọ́ à ń bẹ nínú ẹ ìṣẹ̀lẹ̀ ọlọ́run mi yìí tí ọlọ́run ọba àlekè ọlá tó ti kọ yìí ọ̀n bẹ́nu rẹ̀ tó jẹ́ ọba àlekè ọlá ẹ ó ti ṣe lófin fún wa tí káwa náà ò gbìyànjú láti kárí ẹ̀ dànù ẹ inú ẹ̀ náà ni kárẹ́ǹtì mutí ẹ àti mọ̀kútù àánú àkọọ́lẹ̀ ọlọ́run tó mutí ẹ kò wá ní ìwé pípa rẹ̀ ẹ ń bá rí pé ọ̀dà nu yín kọ́ fọwọ́ ẹ̀ yí padà ńlá mi yẹ sẹ̀tì ìfábì lìsáàlì tí ọ̀bà lágbára fífọwọ́ yí padà kọ́ àwọn sọ́ọ̀ kó ṣe wá àti fún wà ń ń yẹ sẹ̀tì kọ́ ọ̀dà àlìkà dáàfù tọ́ba ajẹ́ tọ́ba fọwọ́ yí padà ìsínà ni ọ̀dà alẹ̀ kọ́ lágbára rẹ̀ tọ́ba tiẹ̀ ní kó wọ́n sọ nígbà fa wàhálà tó pọ̀ jù yóò sọ fún títí ìṣẹ̀lẹ̀ tá a bá ti ń rí kò túmọ̀ sí pé ká mọ̀ wàá gbègbè sẹ́ ẹ ẹ anáyọ anìlmúnkà ẹ lórí ìbàjẹ́ á ìgbésẹ̀ lórí ìyẹn àní tó á fi pé ẹ ọlọ́run ní àwọn o kádàrọ̀ ọlọ́run náà wà níbi tí wọn náà fọlọ́ pé kí ló kó o gbé ìgbésẹ̀ pa ìbàjẹ́ yẹn ẹ̀ṣọ́ gbogbo ọ̀ fúnra wọn yọwa yọwà jẹ́ ìwé adẹ́gbẹ́ tí wọn náà gbé òun náà ti lẹ́nu kádàrá ọlọ́run yẹn ọlọ́run bá ń sọ fún wa nípa ilé inú sọ́rọ́tò nahal aya ninety ọlọ́run ní inna Allaha ya'muru bil 'adli wal ihsani bá báyìí láti fi ẹ máa fi déédéé bí wọ́n bá ti fi déédéé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ justice níjọ́bẹ̀ bí tí wọ́n bá ti fi ọ̀rá rè ẹjọ́ dìde sí ẹ fi déédéé ẹ̀fì rinlẹ̀ ẹ̀ńtọ́ lẹ́tọ̀ sógún rè eléyọ̀ lẹ́tọ̀ sí ó yìí tó ń bá wọn gbàjà gbéra lórí ẹ̀ ẹ̀ ìwọ náà lọ ọbẹ̀ ni lórí kí ẹni báyìí ló lẹ́tọ̀ nù sẹ̀ríà ọlọ́ọ̀ sí ogún báyìí ẹ̀tọ́ rẹ̀ ni ìwọ yìí ò lẹ́tọ̀ mbẹ́ ẹ̀ inna Allah ya'muru bil adli ọlọ́run ní kẹ́ ẹ máa ti déédéé déédéé náà lófin ọlọ́run ẹ̀ wálé ẹ̀ sáà nìyí kẹ́ẹ̀kì máa ṣe dáadáa wáyé tá ìdólókòrè bá àwọn tálákà nínú àwọn fámílì ẹ ta lọ́rẹ ẹ má kò kádàrọ ọlọ́run ó tòsí ẹ fi ilẹ̀ fún ní nǹkan irú ìyàn ọ̀bá tẹ̀lé ọlọ́run wọ́yẹ ní tí àti tẹ̀lé ọ̀fẹ́ ọlọ́run wa ń pa rẹ̀ àti jíjẹ lórí

àyà ọ̀ràn àǹfọ̀ láti gbé eléyìí náà lẹ́sẹ̀ ummatun yad'una ila al-khayri wa ya'muruna bil ma'ruf wa máa bẹ́nu yín khayri dáadáa làwọn máa tòṣe pé lọ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò wa ya'muruna bil wọ́n sì máa pe àwọn èèyàn wọ́n máa pa wọ́n láṣẹ ibi kí wọ́n máa ṣe dáadáa wọ́n máa kírun wọ́n máa gbààwẹ̀ wọ́n máa yọ zàkà wọ́n máa ṣe sàrà wọ́n máa tọ́jú ọmọ wọ́n máa sọ̀rọ̀ dáadáa lẹ́nu ọ̀rọ̀ òdodo ni wọ́n máa pa wọ́n sí ha anil nkari wọ́n sì máa pọ̀ fáwọn èèyàn nínú nínú nínú àwọn yẹn wọ́n jèrè àjẹ́nà ẹ̀ àwọn onímọ̀ sọ yìí pé táwùjọ bá ń bẹ tí ọba tí ìfi òǹkà tó tó tí ọmọ ti dá wà ẹ gbogbo àwọn yòókù wọn dọ̀rọ̀ pọ̀ nínú ẹ̀sẹ̀ ni àti wọn bá àwọn yẹn tí wọ́n ti dá wà ẹ wọ́n bá wùjọ wá ṣe rí ní ìsìn ẹ wọ́n bó ṣe fẹ̀ tó ẹ wọ́n bí ṣe ń tún dáàyè bí ṣe tún pọ̀ sí ẹ ìdóǹkà tó tó tí ń ṣe dá wà bí ẹ kọ́lọ̀ ń bẹ sọ́wọ́n ẹ̀sìn kò sí bí wọ́n ti ẹ̀fẹ́ náwó gan wọn láàfà tí ó tọ́jú wọn àwọn ìgbèríko míì ń bẹ tó yẹ pé tó ń dédé náà wọ́n kanjọ kan wọn gan ní ọ̀nà yóò mú burúkutu pè yóò tún gbé wá mọ́sáàsì lẹ́wọ́ ẹ̀yìn ló jókòó sí nǹkan yóò tún gbé sí mọ́sáàsì lẹ́wọ́ ẹ̀yìn ló jókòó sí ní ọba tán mọ̀ pé ẹ̀yìn tó nígbà bá tún yá tí wọn bá tún fẹ́ẹ́ ṣe àjọ̀dún àwọn olóògùn bá fẹ́ẹ́ ṣe kí ni wọn òun náà yóò tún wáhùn gbé ajá ojú wọn sì dúdú lẹ ẹni wọn sì dúdú ọsẹ islam lọ ẹ bó wa nínú ìbàdàn yìí ni o kìí ṣe bòmí o ìbàdàn yìí náà là ń sọ kìí ṣe ìlú mi o ẹ kìí kìí ṣe kọ́lọ́n kọ́ sànù wa bó ṣe wá kọ̀ lọ nìyẹn tó jẹ́ pé àwọn àyè tó yẹ kó ní ibi dáwà dáwà ọ̀nà oríṣiríṣi èyí tó jẹ́ dáwà ká tó àwọn èèyàn jọ ká bá wọn sọ̀rọ̀ èyí tó jẹ́ ká lọ bá wọn níbi iṣẹ́ wọn ká ṣe wáàsí fún wọn èyí tó yẹ pé àwọn ọmọ wọn bóun ni ṣe islam ìyẹn obìnrin ọlágbára pọ̀ ó ṣe pàtàkì nínú gbogbo wa gbogbo nǹkan à ń sọ ọ̀pọ̀lọpọ̀ ó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò ní èlò ṣùgbọ́n nígbà tẹ bá ti mú yàn tẹ sọ pé wá tó tó kùránì tó tùmọ̀ ẹ ó lò gbogbo láìpẹ́ ọ yàtọ̀ tí wọ́n àti wọn ọmọ ẹgbẹ́

kẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ lásìkò tẹ́ ń kọ́ yìí ọbẹ̀ tàbí jẹ́ wà sí ní ìsìn lọ tó ti ọlọ́run nìkan lómi ń jù ṣùgbọ́n lórí ìgbìyànjú tèmi tí èsì tó tú tó ṣe déédé èmi ọmọ òwe pé ah, ń bá ti kọ́ ní àwọn bóyá o bóyá ni o tí ó tún tọ padà tó sì ti di tiẹ̀ for

tí ó fi lọ́dọ̀ ọlọ́run ẹ̀bọ́lọ́run ọba àlejò láti tẹ́bì yẹn ẹ̀kọ́ lọ́nkọ́ mọ́ ọkọ́ wa mọ̀ ọ́ tí o nǹkan ń tẹ́mi sọ lọ́dáa ju o ṣùgbọ́n mi rí i pé inú òórí tèmi mójútó kéwù àwọn tó ń lọ bá tó ń lọ wá àtìkìní wá àtìkìní wá àtìkẹta lọ́lásìkò tí wọ́n fi ilẹ̀ fún kéwù tí wọ́n fi mọ̀ tí wọ́n wá kọ́ lífẹ̀ láti mọ̀ ti wá àti àsìkò tí wọ́n náà ti lè kọ́ tó lè mọ̀ ti lè jákò mẹ́rin tó lọ́tọ́ bá ti ń gbà mọ́ lọ́tọ́ lọ́n ti fi ń yọ kó o mójútó kó o fi dáná lọ́tọ́ bá ti dáná o ti firi ẹ kò sí wà á dùn lé lọ́mọ lẹ́yìn ìgbà náà fọlọ́ ń dáhùn fọmọ kọ́ wa mọ̀ ọ́n ṣe o ẹ pẹ̀lú ìyẹn la fi so orígun ẹ ìgbésẹ̀ ẹ ìpele ẹlẹ́ẹ̀kẹfà lórí tàwákù ẹ ìpele ẹlẹ́ẹ̀keje òun náà ni àtẹ̀fúwìdò ila Allah ta'ala téèyàn kó ogun ọ̀rọ̀ rẹ̀ ti ọlọ́run àti sọ́nà fọlọ́nkọ àníbi wa e náà ni ẹni tó jẹ́ múmi nínú àwọn èèyàn Musa sátákà sì Musa náà ni ó náà sọ pé wà ó kàn gbúdọ̀ mo fi àlámọ̀rí mi fi ọ̀rọ̀ ti lọ lórí wípé tàwákùrù alàlá ìgbára lọ́lọ́run ilé yìí fi bẹ̀rẹ̀ ni kákó gbogbo àlámọ̀ rí ti ọlọ́run gbogbo ìwọ náà ni ọmọ ṣe wẹ̀ so àti àti àti sọlọ ẹlẹ́ẹ̀kẹje ẹlẹ́ẹ̀kẹjọ tọ́jẹ́ ìparí tọ́jẹ́ ìparí dàrájáàtù àtàwákùl ìpele ìpele mímọ̀ gbáralé ọlọ́run òun náà ni tá a pè ní àrùnilọ ìyọnu sí ìtọ́lọ́ọ̀bà àlejò ọlá bá ṣe ìyọnu sí ọlọ́ọ̀bà àlejò ìtọ́lọ́ọ̀bà àlejò ọlá ṣe yálà ó ṣe é nídàájọ́ ni àbóṣe nù ṣe rẹ̀ nù tọ́sẹlẹ̀ ẹ̀ yóò wo ṣe nù méjèèjì agbọ́dọ̀ gbà yí pé àáyọ̀nù sí i tá a bá ti lè yọ́nù sí i ara pé à ń gbé ara lé ọ̀nà ọba àlèkè ọlá nìyẹn àfa àwa Ibn al-Qayyim kọlọ́nkọ́ kẹ ẹ̀ tá a ló ṣe tí àtà agbára rẹ lórí wáàsì tá a pè ní Madarij as-Salikin ọ sọ pé fàyídá wà dọ́ àkọ́dámọ̀ owó fi yá bìí dáradà ẹ̀yí àtàwákùrọ̀ àlọ́ Allah ta'ala máa ilà dáradà tẹ̀rù wa iya sámara tó tọwọ́ kúl ẹ oyún tó bá ti lè gbé ẹsẹ̀ rẹ̀ síbi ìgbáralé dáadáa ẹ ibi tí wọ́n parí ẹ̀ náà ni wípé yọ́ọ́ mọ sí gbogbo tó bá jẹyọ látọ̀dọ̀ ọlọ́run yálà ọjọ́ ìdájọ́ ni ọba ń ṣe ni ó lè ilé náà ní èso pé èèyàn gbára lọ́lọ́run ìgbára lọ́lọ́run rẹ̀ ń náà wípé ó ní náà ní èso tó dáa jù rídọ̀ yìí ó náà ní èso tó dáa jù nínú tàwákùlù ìgbáralé ọlọ́run bá ọlá ọ sọ pé sẹ́fún Islam Ibn Taymiyyah kọ́lọ́run kọ́ yọnu sí tọ́jà àpò ọ sọ pé ní kádàrá nǹkan méjì lójú nǹkan méjì lójú kádàrá yẹ alákọ̀ọ́kọ́ náà ni àtàwákùlù kọ̀ọ̀bùlámù kí kádàrá ọlọ́run wàrídọ̀ ọba àgbàbù tí kádàrọ̀ ọlọ́run bá wá ṣẹlẹ̀ tán tí èèyàn yọnu sí tó ṣẹlẹ̀ nígbà tó ọba níta wá pè tó lè bá lọ́lọ́run tó dáa nígbà tí ń tí ẹ̀mí máa ń kórè tẹ́mi ọ̀fẹ́ tó bá lè ṣẹlẹ̀ ẹ̀sìn ọkàn jẹgbẹ̀rẹ̀ ni yọba máa wá ààbò àti ìṣọ́ àti ìrọ̀rùn níbi nǹkan míì tí ìṣẹ́ ọlọ́run bá lè kẹ́ nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ yóò lè yọnu sí ọlọ́run bá àlèkè ọlá bẹ́ẹ̀ náà ni gbogbo ìgbà yóò sọ bá gbọ́ òfin ọlọ́run tí òfin ọlọ́run lè léyìí ẹ̀ ìjọ kan kò fi ṣe tó sọ ni kó fi ọlọ́run ni tó bá ti fẹsẹ̀ nílẹ̀ tí òfin ọlọ́run ni yóò gbá taratara ni tí ò ní máa jàǹfàtà ẹ̀ àwọn èèyàn mi bẹ́tọ́ ẹgbẹ́ òun níta tó ń pè wọ́n

irú ẹni bẹ́ẹ̀ ni ó pè ní al-ubudiyya ẹ̀ tàbí wa iyyaka nasta'in eré ọlọ́run rẹ̀ nìkan láàmú sin ẹni ọmọ yọnu sí ìtọ́lọ́ ń bá ṣe ọmọ yọnu sí ọgbà ó sì gbára lé ọlọ́run bá àlekè ọlá méjèèjì kágbára lọ́lọ́run síwájú kíṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ká ọlọ́run ànábì sallallahu alaihi wasallam ó ti tọ́ka sí méjèèjì yìí nínú ẹ̀kọ́ tọ́kọ wa ń gbé sọ̀dáàtì rẹ̀ ti ha irun tá a máa kí tá a bá ń wá ìsà lọ́dọ̀ ọlọ́run lórí nǹkan kan nǹkan kan wo ni nǹkan tó bá ṣẹlẹ̀ àrùn ọ̀fẹ́ orí nǹkan kan tó bá ṣẹlẹ̀ ralẹ̀ ọ̀fẹ́ kọ́lé ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ gbàṣẹ́ kan nìkan tí halali ọwọ́ afẹ́ ti ṣèkára àbọ̀ ọ̀fẹ́ kìnìún àjò ọwọ́ afẹ́fẹ́ ṣe ìtẹ̀kárọ̀ ọ̀fẹ́ wẹ́tà lọ́dọ̀ ọlọ́run pé èmi ló dáa jù kí n ṣe o ṣé kí n fẹsẹ̀ bọ́ ni àbí mọ́ fẹsẹ̀ bọ́ kìí ṣe ẹ̀ńtọ́ fẹ́ lọ jáde o kìí ṣe ẹ̀ńtọ́ fẹ́ ṣe sìnà o ni ọ̀wà ló ń fẹ́ ṣe ìtẹ̀kárà o rárá o kìí ṣe mi o ntọ́jẹ́ halali tọ́jẹ́ jọ̀mú Islam tọ́wọ́ afẹ́ wá sà o ò ní mà kí n tí lẹ́yìn ìṣẹ́jú kan lè lé tí ó lẹ́yìn ọjọ́ kan lẹ́yìn ọdún kan lẹ́yìn ọdún mẹ́wàá ẹ tó bá láwọn lọ wo sẹ́ńtúrì báwọn fẹ́ so ìdì ọ̀ǹtanra rẹ̀ jẹ ọ̀ǹtanra rẹ̀ jẹ burúkú burúkú ìwà káàbìrì ni ẹgbẹ́ ẹgbẹ́ ká fọmọ wa fún ó ní ní lórí àfa wa kan tó ṣe wa lórí kí ni ó tiẹ̀ lóru kọ́lọ̀ ọba ti dáadáa fún kí abdulrasheed hasim kọ́lọ̀ ọba àtẹ̀lékún dáadáa fún ó ní ẹni tí ẹni wọ́tọ́ ọlọ́run lọ wo nǹkan lọ́dọ̀ ẹ̀mí ta tó ń tọ̀ ní sọ fún na bóyá kùránì ni ó gbé lẹ́yìn tí ọmọ ní kùránì náà sáré pé kùránì bí ọ̀sá yìí yóò fi ọba ti yí ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ sínú <laughs> ọ̀rọ̀ rẹ sínú bílé rẹ̀ pa bílé rẹ̀ àwọn nǹkan mìíràn tọ́jà kọ́ wáyé tó kò tọ́ lómìnà sọ fún pé kí ló kọ rẹ ẹ̀ka ń bí ọ ìgbà wo wọ́n bí ọ ilé wo ló ti jáde ìsùkú wo lọ lọ gbogbo àwọn <laughs> kó gbogbo oyún sí iwájú rẹ wọ́n wá sọ fún mi tó gbà pé ẹ̀rì pé ẹ̀rì kò fojú hàn ewé kò lè dáhùn gbogbo yẹn bóò ní oṣù wájẹ ike ọwọ́ àtọ́fẹ́ nìkan bọ̀ rí yóò rí nàrí àlámọ̀ yẹ ẹ̀ tí ò rí nàrí àlámọ̀ ìtara rẹ̀.

yàwó àsọfọlọ ń pè aláhùnmá ìrẹ Ọlọ́run ìní àtẹkìrúkà mọ̀ ń wá orí lọ́dọ̀ ju mọ̀ ń wá lọ́dọ̀ bìí nítorí ìmọ̀ tí ń bẹ fún wọ Ọlọ́run mọ̀ ń wá agbára lọ́dọ̀ ti nítorí agbára ti wọ Ọlọ́run ní àlùkà mi ń kọ́ rẹ fàyè nẹ́ka tẹ́kídírù ìwọ ọlọ́run ọlágbára lórí gbogbo nǹkan oníkápá lórí ẹ̀ wàlà àkídírù èmi ò níkápá kankan wàtá álámù ìwọ ọlọ́run nímọ̀ wàlà álámù àwa ò ní mímọ̀ àbá ní mímọ̀ ni. ẹ sọ wà máa wù tí tún mí nàlẹ́ ẹ̀mí ńlá kàdìlá ọba àgbà pòfẹ́sọ̀ lórí fíìdì ẹgbẹ̀rún kan kọ́mọ̀jẹ̀ ọgọ́rùn kan kọ́mọ̀jẹ̀ mẹ́wàá kọ́mọ̀jẹ̀ yọkan mọ́ Eh, níbi tó bá ti ń ka kódà nke ọba ti ń kàwé nǹkan ló ti mọ̀ pé ah, nǹkan mọ̀ kù rẹpẹtẹ tó ti mọ̀ o nǹkan mọ̀ ti mọ̀ o ẹ bá ní mímọ̀ tí bá ń fáàrí kì í ní tó lè kì í tì í ní ka kí nǹkan mọ̀ tuntun tó tí ì o wọ́n wala alamu èmi ò ní mímọ̀ kankan wà ń ta àlá àmùrùgbúyú ìwọ ọlọ́run ló nímọ̀ sí gbogbo tó bá pamọ́ aláhùnmá ibi tá à ń lọ nìyẹn ìrẹ́ ọlọ́run ìkúńtà tààlám tó bá jẹ́ kó o ti mọ̀ anahadal amúra ọwọ́ àdáníyàn àní ọwọ́ àwádùn tó fẹ́ ṣe kíkẹ́ àlámọ̀rí yìí tí mo fẹ́ ṣe yìí lè lórí jù fún mi kódà bó ìyàwó rẹ tó ti tó ẹ ti ṣe ṣe ṣe ó ti tó ọ ọfẹ kọọlẹ lọsẹ tìkára lọsẹ tìkára sí àbọ ọfẹ sọ pé ìfẹ́ lọsẹ tìkára sí aláhùnmá ìrẹ Ọlọ́run nǹkan tàtà àlàmù tọba mọ yìí pé anna hadala amur pé àlàámọrí yìí khairu ìlì tí mo fẹ́ ṣe ìlólórí jù fún mi ti dé ní nípa ẹ̀sìn mi wà máa ṣe àti nípa ìgbésí ayé mi wà kì bá ti amúrí àti ń pa ìjọ kan gun àlámọ̀rí mi tẹ́mi ọmọ ẹlòmíín sọ pé àájílẹ̀ àmúrí nípa àlámọ̀rí ilé ayé wà ájílẹ̀ yìí àti tàlìkìámọ̀ tó bá ti mọ̀ pé òun ló lóore jù fàfidúró òlì ọlọ́run bá dákun kádàrá ẹ̀ fún mi ìtumọ̀ ẹni pé kọ́ mọ́ mi ìrẹ́ ọlọ́run wáyẹ̀ sẹ́rẹ́ òlì sì ṣe ń rọrùn fún mi fún bá rí kí fi ìbùkún wọ ọlọ́run

bí àtìkò kan ọlọ́run gba gbogbo ẹ̀tàn ni ìtẹ́jú fẹ́ ṣe ni pé kọ̀fẹ́ kú rárá jọ́tọ́ náà wọ́n bọ́ òdì ẹ̀dá ju ìjọba lọ́run lára àsìkò kẹ́sì ń bẹ tí fura fèrè tí gbogbo ẹ̀dá ó pátápátá ẹ̀ ṣe gan kọ́nà tó tún wá pé tó ní gbin ó ní kan ní ọ̀dà ara rẹ̀ jíjọ́ àjíǹde ọlọ́run tún wá fọ ṣé ọjọ́ mi kí ìṣòrọ̀fì lọ́lọ́ di ìṣòrọ̀fìlù kí wàá tó kú kọ́kàn fèrè ọlọ́run wá sọ pé á lọ lára di àsìkò kan ẹ kò ní tó àsìkò tó ń wù ṣùgbọ́n á lọ lára dìgbà náà èyí ṣùgbọ́n ṣàdúrà ọlọ́run gbàdúrà rẹ̀ á ní ọjà ìṣúkalẹ̀ ṣùgbọ́n gbàdé yẹn bá dé sùn tọ́gbà fọlọ́ ní wọn gbàdúrà tó lọ́n ti gbàdúrà rẹ̀ bóò ní àfa àkànṣe wa dún lórí pé ẹ mú wá fi ṣàdúrà fún ọ tí wọn náà wàá fọkàn sí pé ńgbà àfa ń bá tó ṣàdúrà fún ọ làtúrà rẹ̀ tó gbà tí wọ́n tẹ lọ́ọ̀ni

mọ̀kéyìn ọ̀tún àjẹkùn kò ní nítẹ́ kò ní wáṣẹ́ fúnra ara rẹ̀ ọ̀nà jẹ́ ìmútọ́ dáa tó ní kò ní wá fúnra ara rẹ̀ yọ wà ní kí afá ló ń ṣe ẹ̀ẹ́dì ọ̀lọ́mọ tí ó kankan àwọn ọmọ tí ó tọ́ bá ní ọwọ́ rẹ̀ lọ́dọ̀ ti bá jẹ́ àmú lọ yọ ti dà wọ́n nù sáàfà tó ayé kéèyàn ọmọ tó fún lówó nù àbí ẹlòmíì fi sọ mọ́sálásí dọ̀bẹ̀ ó gbé ẹ̀yìn irun kọ̀ọ̀kan àdúrà kọ̀ọ̀kan ni àdúrà gbàǹtọ̀bì ètò ẹ bá ti dára mọ́ ni ó ti mọ̀ sí ibùkátà yín nu ẹ̀tọ́ bá gbé kankan lè fẹ́ ìbámu wá yóò tún wó míì yóò tún sọ́lù yìí

adúlóbi pípọ́lọ̀ kọ́kadà rẹ̀ fún wa kọba àti ń rọrùn wàá ń kó ń tàtà álámù tí wọ́n lọ́n bá wá mọ̀ sí ànàhà dàlà amúrasà rúnlé ibi àlámọ̀rí aburú ni ọjà sí mi jí fún mi fi dí ní nípa àlámọ̀rí ẹ̀sìn mi ni wọ́n máa ṣí àbí ìsẹ̀mí mi wọ́n á ti bá ti amúrí àbí ń pa ìṣẹ́gun àlámọ̀rí mi nílé ayé ni àbí ní àlìkìyámà fàṣírífù àní ìrẹ́ ọlọ́run jí nǹkan náà kú lọ́dọ̀ mi ìwọ ni ó jí mọ́ bẹ̀jẹ̀ ń délẹ̀ mọ́ pé mò ń ṣe ìwọ ni ọba ń yí kú wá sí ní fún ní ánírù èmi tó bá yẹ pé èmi mo fẹ́ lọ bá èmi ni ọyá adarí kù mẹ́ wá kú borí alẹ́kẹ́rọ àìsùká nù ọlọ́run kádàrá oore fún mi níbi ìwú tọ́ wá wa èyí tó bá lóore jù ní kó o ṣe fún mi ẹ̀ tó mọ arúgbó ní ebi ni nínú rìwáyà mi rọ́gbé ní ebi kó o sì jẹ́ níjọ́nú sí oore hàn ẹwọ bó ṣe tó mọ̀kànmáàtì yẹn bó ṣe tó lé wa wọn ó ti dura ààrẹ lẹ̀ fún ọlọ́run ọba àlekè ọlá lórí kóun ló nímọ̀ ó ní kíkọ̀ sí ló ó ìkan gbogbo àlámọ̀rí ó ló sì lè tì lọ síbi ètò lórí jù síwájú kó tó kí nǹkan wọn tó nígbà ọba wa tán tó yìí èyí tó lórí tí dé ìjọ lè yọnu sí kọ̀yẹ́ kí mọ́mí ní òdodo kọ̀yẹ́ kọ́ mọ́ mọ́ àìsí sọ náà ní èsì àti síwájú rẹ̀ wípé èyí tó péjú ní sọ láti fi ṣèkára náà ní kékeré yọ̀ọ́ láti àjọ náà táà lójú kọ́ wá ṣàdúrà yìí tí ọba yọ ní kọ̀ǹdíṣàn tó wà ṣàdúrà nìkan tọ́wọ́ yìí kọ̀ǹdíṣàn rẹ kò tún lè ṣe gba àdúrà ìtàn ìwọ̀nba tó ọmọ náà tètè yá sọ́fọ́ lọ́hùn sọlọ́ọ̀bà àlejò ọláyọ̀ gbàdúrà rẹ̀ ẹ̀yìn tó bẹ́ẹ̀ ní ìtàn oníkọ̀ submit application ojú ẹ̀sẹ̀ náà oníkọ̀ ọmọ nǹkan tà á ti ń wá àyàn tìpọ̀ jẹ́ yà tètè kọ́ni ti torí wọ́n ti ń gbé pépà lọ ẹ̀rọ wa sọ pé ẹ ti ṣubú ẹ̀ dágùn fẹ́ lọ yẹn pé àtàlà ti tẹ̀ kára ọlọ́run ránṣẹ́ yẹn ṣàdó àwọn náà bó ṣe ń kọ́ mi náà ìwọ ọlọ́pàá pé ń lórí ju níbẹ̀ fún ilé ajé mi àtàlù kìyàmọ̀ mi yọ bọ́ sí o ọba sì kọ́ ó sì gbèrè ẹ lọ ẹ̀yìn ìgbà bá mú ọtán ọba àmọ́ àtẹ̀tọ̀ láti tẹ̀kára náà tó ṣe ń lọ àbí má lọ kò sí ìdẹ́kẹ́ ẹ̀kọ́ lọ́nkọ́ mọ́ tó akọ́ àmọ́ ṣe

ẹ àjẹpẹ̀rù ẹni bẹ́ẹ̀ o ti pé ní ìgbàrà lọ́lọ́ nìyẹn. ntàwọn asẹ́yẹ̀wò lábẹ́ ilé ní pé àríbọ̀ bìdà yàtùfù wà á ẹ ìyọnu ni àbí ní ìṣe rẹ̀ kádàrá rẹ̀ ni èèyàn ni gbìyànjú lẹ́yìn ọ̀rẹ́ yẹn ọlọ́run bá lè kí yọ wà á máa máa ṣe ìrọ̀rùn fún nínú ẹ̀mí yọ wà á ta lọ́rẹ́ tó yẹ pé àwọn nǹkan tẹ́lómi ti faraya sí òun òwúlẹ̀ ní faraya mọ́ torí pé ọlọ́run bá ti sàánú ẹ̀ ọba ṣe ọlọ́run ti wá kọjú tí yẹn ń gbìyànjú di pé di àsìkò ẹ̀rí pé kèsì bẹ́ẹ̀ kéṣe gbogbo ẹ̀ ní máa rí bẹ́ẹ̀ hmm, kálukú máa ń kó nǹkan sí ìrùn ni àwọn èèyàn débi pé ẹni tí fẹ́ ṣe báyìí wọ́n ọba ọkàn rẹ̀ ò ní balẹ̀ nígbà bá tán ọkàn rẹ̀ wà balẹ̀ ọlọ́run bá àlejò ọlá ó sì máa ń ṣe ní tọ́jà pé yóò tún wá àṣìṣe rọrùn fún nínú ẹnìkan nù àwọn ń báyìí láwọn ṣe kò burú ìlú fi ẹjẹ náà a bá tán ẹ alátara àwọn náà lọ́n lè sànù wa ojú ọ̀nà lọ afẹ́ tọ̀kárí <laughs> ojú ọlọ́ọ̀ so àìmọye nǹkan ní so wà nù hajj anabi wa sallallahu alayhi wa Eh, káwa náà máa gbìyànjú ẹ̀ sálà amẹ́ríkà bá ti mú yẹn lẹ́bi yóò sáré lọ́jọ́ náà fúlàní yóò wà tọrọ nǹkan fẹ́ lọ́dọ̀ ọlọ ẹ̀ eh, tí bá ti débẹ̀ yẹn ó ti dé stéèjì ńlá lórí iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́ọ̀bá nìkan lánìkan láàmà sin ìrẹ́ ọlọ́ọ̀bá ní wá ìrànlọ́wọ́ ẹ̀ eh, apá kan náà sọ ti ń jẹ́ rídọ̀ kéèyàn sí òfin ọlọ́run àti kádàrọ̀ ọlọ́run wọ́n ní inú tí èèyàn máa ń ṣiṣẹ́ tọ̀ ni nígbà tí èèyàn bá ti tàwákùlù ẹ̀ dáadáa ní òtò dé ipò yẹn wọ́n nítorí pé ọlọ́run ọba àlejò ọlá kìí ṣe pé ó pàṣẹ sí ṣùgbọ́n ó yin àwọn tí wọ́n máa ń ṣe àwọn tí wọ́n máa ń yọnu sí ọlọ́run nígbà tó ti yin àwọn tí yọnu sí kádàrọ̀ ọlọ́run àtòfin ìyẹn ò túmọ̀ sí pé kásìkò ń wọ́n mọ̀ tó láhùn nítorí yẹn ní kápá lórí ẹ̀ ní ẹjẹ́ àjọsọ àyẹ̀wò sóràtò tàwùbà ayọ̀ ọgọ́rùn ọlọ́ba sọ pé wọ́n sáàbìkú nàlẹ́ awùwàlú nàmínà muhajiri nàwálé ansọ́r wàlẹ́bí náà tàbàcù hùn bí ìsáni nọ́rọ̀bí aláwọ̀ ànihùn ذلك الفوز العظيم ọlọ́ni wọ́n sáábìkú náà alẹ́ awọ́lú náà àwọn tí wọ́n kọ́kọ́ ti gbáwájú níbi iṣẹ́ rẹ̀ nínú alimuhajiri náà nínú àwọn tí wọ́n fi mọ́kà alẹ́ tí wọ́n lọ sí mọ̀dínà nítorí ẹ̀sìn ìtọ́lọ́run wọ́n ansọ́ àtàwọn ará mọ̀dínà tí wọ́n gbà wọ́n lálejò wọ́n lẹ́dí iná tàbàrù òun bẹ̀ ẹ̀sán àtàwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa àwọn tàbíyìn àwọn tábì tàbíyìn tí máa wá náà ọlọ́run jẹ́ atán lórí dáadáa wọlá ti tóbi ọlọ́run radiyallahu anhum ọlọ́run bá ti yọ́nú sí wọn nípa pé ó ti yọ́nú sí ẹ̀sìn wọn tí wọ́n ṣe fún wọn sí dáadáa wọ́rọ̀ dúró ánìhù àwọn náà ó sì yọ́nú sí ntọ́lọ́run ó ṣe fún wọn àwọn náà sọ pé dúró nígbà táwọn náà wà ní ayé wọ́n sí òfin ọlọ́run wọ́n pípé àwọn tí ẹ ti gba wájú nípa dáadáa ní gbogbo àwọn ilé wa adda lahum jannatin ọlọ́run ti pèsè àjànnà onídẹ̀ra fún wọn tẹ́jírí tààlẹ̀ àníhà tó yẹ pé àwọn akérèmọdò yọ ọmọ rìn lábẹ́ khalidina fiha wọ́n mọ bẹ́ẹ̀ lọ gbére abadan gbére alùpùpù ní èdè lábọ́wá kéèyàn ọ̀pẹ́ kan àmọ́ tùsí rẹ̀. ẹ eh, e eh, ẹ eh, abẹ lọ́n kọ́lọ́n dẹ́mi rẹ ogun ẹni káàlíbù yẹn ẹ ṣùgbọ́n ọlọ́run bá ọlá ó tún ló ń lò mọ bẹ́ńbì kan lọ láíláí nígbà tó ní wa wa lọ láwọn àyè mi ní yìí nà fi ha abàdà nù wọ́n gbére àfàwà Ṣaukani nígbà tó ń túmọ̀ àyà yìí inú Fathul Qadir ó ní radiyallahu anhum pé qabila a'malahum wa afada alayhim athara rahmatihi al-ajilati wal-ajila àwọn mùmínì òdodo yẹn ọlọ́run àlejò ọlọ́run ti ó ní ní nígbà tí wọ́n wà ní ayé ọlọ́run tí wọ́n ṣe kò ń gbẹ dáadáa nígbà tó bá tún wá di àlìkìyàmọ̀ lẹ́yìn ìgbà wọn bá kú tán ìsàárè ní àtàlìkìyàmọ̀ ọlọ́run tí wọ́n á fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ oore wọ́rọ̀ ju wá níhù àwọn náà ti ti yọnu sọ́lọ́run ó ní ìtumọ̀ ẹni pé fárí òbí mọ́ àtọ́hún ájìlá wọn àjìlá ẹni tọ́lọ́ ọba àlekẹ́ fún wọn nígbà wọn wà láyé wọn yọnu sí nípa òfin ni nípa ìtọ́nà ń fún ẹnu kádàrá rẹ̀ ni wọn yọnu sí wàá àjìlá àti ìtọ́nà ó wọn ní àlìkìyàmọ̀ ó ní méjèèjì náà ló kó sínú nínú hadithi tó wá látọ̀dọ̀ al-abbas ọmọ abdulmuttalib olóńgbọ́ tí anabi wa sallallahu alayhi wa sallam ti sọ pé dáàkọ̀ tó amali iman man radiya billahi rabban wa bil islami dinan wa bi muhammadin rasula sallallahu alayhi wa sallam hadithi yẹn wà ní sọ́yìn muslim ó ní ọmọ ti tọ́ adùn imáni wo ẹni tó ṣe pé ọyọ ọ̀nà pé ọ̀nà ọba ni ọba ti ń ṣẹlẹ̀ nígbà ọgbà yìí òyọnu sí bọ́lọ́n ti kádà rẹ̀ nìyẹn òfin ọlọ́run bọ́lọ́n ti fẹ́ kọ́ máa bẹ́ẹ̀ nìyẹn ọyọnu sí wábìlì islam dinan ó sì yọnu sí islam pé ẹ̀sìn ẹ̀sìn tó wọ́n máa sinmi wábì muhammad rasulullah sallallahu alayhi wa sallam ó sì gbà pé anabi wa muhammad òjíṣẹ́ ọlọ́run ni ọ̀rọ̀ tó wá nínú lágùn mi nínú sọ́yìn muslim látọ̀dọ̀ àbí sa'id al وبالإسلام دينا وبمحمد نبيا وجبت له الجنة ẹ̀yin yóò tó bá ti yọ́nú sí ọlọ́run tó òun ni ẹ̀yin tí ń tọ́jú òun ni ọba òun wọ́bí islam dinan ó sì yọ́nú sí islam pé lẹ́sìn òun ó sì yọ́nú sí anabi muhammad sasala kójúṣe òun ni anabi sasala sọ pé wọ́n jàbá tí làwọn olùjáná ẹ̀ ó ti dẹ̀dẹ̀ ẹ̀fẹ́ fọ́nà ọba òfin wà jẹ́nà ọlọ́run ọlọ́run dákun mọ́sá àti bẹ́ẹ̀ fún wa o ara iyyaka na'budu wa iyyaka nasta'in òun ìyọnu ìyọnu sí ọlọ́run ọba àlekè ọlá lórí iṣẹ́ rẹ̀ tí ń ṣe nílé ayé yìí wípé oṣù yẹ kórìí náà ló ń ṣe nǹkan rẹ̀ yẹn láti yọnu sí òfin ọlọ́run tó gbé kalẹ̀ fún wa ká má nìkan mú kọ́ lórí ẹ̀. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tó wá nínú sọ́yìn muslim náà látọ̀dọ̀ Sa'ad bin Abi Waqqas ikú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi pé ẹ ń bá gbóòrùn kòtò tí ń pèrún tó sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa anna muhammadan abduhu wa rasuluhu raditu billahi rabban wa bi muhammadin rasulan wa islami dinan gufira lahu dhanbuhu ẹ bá sọ yẹn gbàtí bá ń pèrú ọlọ́ọ̀bá àlekè ọlá pa gbogbo ẹ̀tẹ́ rẹ̀ yọọ pa rẹ̀ ọlọ́run fún èèyàn sọ pé ashhadu an la ilaha illallah mo gbà pé kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfihàn ọlọ́run wahdahu la sharika lah lónìí kan ṣoṣo tí ò ní orogún wa anna muhammadan abduhu wa rasuluhu àti pé anabi wa muhammad ẹrú sìn ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ ni kó ìtúsọ pé raditu billahi rabban mo yọ́nú sí pé ọlọ́run ni olùtọ́jú mi òní olùrèmí òní mi muhammad sallallahu alayhi wa sallam olùjíṣẹ́ mi wọ́n fi lè ìsìláàmù di iná ìsìláàmù ni ẹ̀sìn mi. sọ gbogbo àwọn ẹ̀rí tá a mú wáyé ti tọ́ka lórí pé agbọ́dọ̀ yọnu bí ọlọ́run ń láyé fi ṣètò ilé ayé nìyẹn wọ́n a sì gbọ́dọ̀ yọnu sí pé ọlọ́run náà sí ìjọsìn a sì gbọ́dọ̀ kasi gbàgbà fún òfin rẹ̀ tó bá fi lélẹ̀ wàrídọ̀ bìbí ìmì bẹ́ẹ̀ náà sì ni agbọ́dọ̀ yọnu sí ẹ̀sìn ọlọ́run kásì dupájú sẹ́lẹ̀ kásì tẹ̀sílẹ̀ ẹ̀yìn yóò ti gbogbo eléyìí bá ti kójọ sí lọ́dọ̀ fọwọ́ sí díẹ̀kù hapan ẹ̀yìn tọ́jọ́ sí díẹ̀kù olódodo nípa ìjà sanáàbùdù wá ìjà sanásẹ́yìn nípa àtúnyẹ̀rẹ̀ ọlọ́run nìkan ṣoṣo láàmú sin ìwọ nìkan náà láti máa wà lọ́wọ́ ẹ̀ àfa àwa sọ yìí pé áàbì ìsáàdì Ibn Qayyim ó sọ pé ábí wàhíyà sáhàlà tó bi dáwà wàlúùbí dà tó bá kan ká sọ lẹ́nu ká sọ pé a ní ó ní tọrọ rùn ni ṣùgbọ́n wàhíyà mi ní asáàbì òmùrè ìndà al-haqiqati wal-imtihan ṣùgbọ́n pépé yìí ó lù á nínú tó lé ní ẹ̀ńtọ́lọ́mbà ti ń rọrùn fún á nǹkan lálọ́lọ́ ń ṣe fún ọlọ́mọ́sá ti ń rọrùn fún wa o ó ní pàtàkì jùlọ wàlá sí ìyàmọ́ ìdájá àmọ́ yòókàlì fún àwọn nọ́ọ̀sì ẹ nígbà tí tí ó bá fẹ́ tako ẹnu wa tó bá wà nù Kùránì tó bá nù hadith ìgbà náà láàtò mọ̀ pé sùtù tó la yọ níṣẹ́ òfin tọ́lọ́ ẹ ní tí àwọn afá wa kan sọ ẹ babalágbó ni kọ́lọ́ nǹkan sàlékún dáadáa fún wọn ṣé ó tàjú dé nàbì kẹrí ẹ wọ́n ní àwọn tí ń ṣe wáàzì pé ẹ káwọn èèyàn mọ́ máa kúnlẹ̀ fúnra wọn mọ́ tíyàwó mọ́ máa kúnlẹ̀ àti àti àti àti ilé ìtọ́jú àwọn tí wọ́n ń gbọ́ wáàzì tọ́jọ́ mọ́ kí àtàkùn ilé ọ̀pọ̀ lọ́ba di wípé nǹkan pa ẹnìkan pẹ̀lú ìyàwó rẹ̀ pọ̀ ìyàwó yẹn jẹ́ ìyàwó ẹlòmíì ní wàá gbà ó máa kúnlẹ̀ fún lágbájá tó bá kúnlẹ̀ fún lórí òní dùn àtiwọ̀ tó ń pààyàn tó kúnlẹ̀ ó ọ àgbà kan nìyẹn tòótọ́ ni àwọn obìnrin yẹn àwọn àṣà àwọn bàbá wa jọ ń gbà mí ìmọ̀ ń gbè lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n síbẹ̀ ńgbà tí islam ò ti fẹ́ àníṣọ́ àmọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ islam náà ni kọ́lọ́nkọ́ máa kọ́ àmọ́ ṣe o ibi tá a bá jù sọ́fìsì kọ́lọ́nkọ́ ṣàmójúkú òfin wa o ọ̀la títóbi ọlọ́run wọlé àánú rẹ̀ ẹ̀ ńgbà tí òfin ọlọ́run tó bá yapa ìfẹ́ ẹnu èèyàn téèyàn wá fi ìfẹ́ ẹnu èèyàn àpárá tó wá lo òfin ọlọ́run ẹ̀hẹ́n ìgbà náà ni èèyàn tó pegedé lórí kọjọ́nú sí òfin ọlọ́run ẹ ìkànnì ẹni tó péré láàfà wọ́n sọ ọ́ ní ìlú ọ̀gbẹ́lẹ́nu rẹ tó bínú síyàwó rẹ ọba àkọ́ tọmọtọmọ ẹ ọmọ bíi mélòó kan ọba ní àtúnwò àti ọmọ òun ti ẹ̀fẹ́ kan rí nígbà wọ́n wà bí oríṣiríṣi fẹ́ẹ̀fẹ́ ìfẹ́ ẹnu burúkú nìyẹn ẹ̀ bó lè ìṣẹ̀rí àtijọ́ pé ẹni tó bá ní yìgì kí ń súnmọ́ obìnrin òun náà lọ́lọ́mọ ẹ̀ kódà bẹ́ẹ̀ lómi ìsúnmọ́ tó fi wá lóyún tí ọba ti clear ìwọ náà lọ́gbọ́mọ ọlọ́run mọ yẹn jù lókù lálẹ́ kìyàmọ́ ọlọ́run mọ́ fi yùn ṣe kòǹgẹ́ wa ẹ̀ wọ́n láti tóbi ọlọ́run wọ́n láàmì ẹ̀mí ò ní fẹ́ ṣùgbọ́n tí wọ́n lọ fẹ́ sí kọ́ ọmọ wa fún obe kọ́ wa mọ kẹ́fí sí pé oyún inú rẹ̀ yòówó rò kó ló ní ìfẹ́ inú ara rẹ̀ ló fi ń sọ̀rọ̀ àlùwọ́ládò lílí firaasi wọ́n lè làájà sanni bí wọ́n sọ̀rọ̀ láàrin wọ́n ẹ bá wa ti sì náà wọn lọ jẹyà tẹ wájú ọlọ́run ẹbí ìyàwó rẹ bá ti sì náà ya lọ jẹyà rẹ wájú ọlọ́run nǹkan wa máa tó ọ kó o sì máa sì mọ́lẹ̀ ọ wá sọ pé ẹ fún pé wọ́n fún irú pálapàla wo nìyẹn àwọn oní sáyẹ́ǹsì ti sọ lè súnmọ́ àwọn gbà mí kí pẹ̀ lára rẹ̀ kó tó wá di pé yóò ṣiṣẹ́ ẹ yọ wọ́n àìmọye ẹ̀jẹ̀ míì sì tún wá lára obìnrin tó yẹ kí obìnrin gan fúnra ara rẹ̀ kò ní mọ̀ pé kì í ṣe háyì wọ́n kẹ̀kà sí kẹ́jẹ̀ ti wá tí ó pé òun ti ṣe háyì dọ̀rùn tó jẹ́ pé o tí ì súnmọ́ lẹ́yìn ìgbà náà yọba tó ní bọ́mọdé ń ṣe ọkàn mọ́ rin tó ló máa ń wá lára obìnrin àwọn tó pọ̀ lórí ẹ̀ máa ń wá lára obìnrin lo ìgbàlódé tí wọ́n láwọn fi ń gbogbo ní ọmọ wa ẹ̀jẹ̀ ọmọ wa tiré lára ẹlòmíì nù wọn ni nígbà tó bá ti ń yẹn ẹ̀jẹ̀ ọkàn wá tiré ni ó lè bíjọ́ kẹjọ síra wọn tó lóun tún rí ọmọ tún rí ẹ̀dọ̀ ọ̀hún ẹ wà máa béèrè fatiwa ẹ máa dà láàmú ẹ tó jẹ pé tó lónìí yẹn àbí kó mi tóbi ti afẹ́ wù àti á ń dá ara lẹ̀

ọyà pàtí ntọ́nà ohun tí yẹn bá gbé fẹ́ gúlẹ̀ ẹ̀hẹ́n báyìí lè yẹn tó ní rídọ̀ tó dáa ẹ̀ ajẹ́ pé ìyọnu sí ìyọnu sí ẹ̀ ọlọ́run bá àlejò ọlá èèyàn yọnu sí ìlà hijati kó ní ọba tọ́lẹ̀tọ̀ sí ìjọsìn tá a bá ti wá yọnu sí ó ti kó ìnífẹ̀ ọlọ́run sínú ìbẹ̀rù ọlọ́run sínú ẹ̀ ìmọ̀ràn kan ọlọ́run ìmọ̀ túbà ọlọ́run ó ti kó sínú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìyọnú sí ètò ọlọ́run ti ń ṣe ní ọ̀nà rùbùbíyà ẹ̀ ìyẹn náà ó ti kó sínú ipe ọlọ́run ọba àlékè òun náà ní ń darí àlámọ̀rí gbogbo ẹ̀dá àti ẹrúsìn ọlọ́run yẹn ó sì ti kó sínú ọba láti kéèyàn mọ gbára lé sì mọ wá ìrànlọ́wọ́ rẹ̀ wípé èèyàn wá ìròyìnú ọlọ́run ajẹ́ wípé ntọ́lọ́ ntọba wa tẹ̀lẹ̀ èyí ọmọ yọrù sí pé o ti wà nù kádàrá ọlọ́run ni bẹ́ẹ̀ náà ni káyọ̀ ànábì pé a máa tẹ̀lé àṣẹ rẹ̀ ṣùgbọ́n o wàlá yẹrìdọ́ a gbọ́dọ̀ yọnu sí kíní kan ju ìdájọ́ ọba lọ a gbọ́dọ̀ yọnu sí ìdájọ́ ẹlòmíì mi ń sọ yìí yìí ó sì kí la wà ní fourteen plus ìjọba wa yọ fourteen kúrò ní olùsíìsì bí almost eight hundred years àbí ká seven hundred plus ló ti lọ ọwọ́ àṣẹ yìí pé wàlá yẹrùdọ́ ilá bìfọ́kùnmíhì ẹ̀ ń gbà yìí pé na náà búrú wá ìyáàkà Ọ ọgbọ́dọ̀ yọnu sí ìdájọ́ Ọ ọgbọ́dọ̀ yọnu sí ìdájọ́ míì tó yàtọ̀ sí ìdájọ́ ọlọ́run fàyín ní àjàsà ánìbù bá a kana tahkim kana tahkimuhu ghayrahu ẹ bí kọjá yìí pé ibi tó gbé ẹjọ́ lọ ẹ ibi ìdẹ́ntẹ́ ń lò ń bẹ̀ kì í ṣe ìdájọ́ ọtọlọ́run ẹ mi ń bá dègbè bá ìlùmọ̀tọ́rù ìdáláńgẹ̀dìrí máa yẹ tí yìí ẹ ẹ ilá nínú ìlúmẹ́yìísá ti wọ̀ dẹ́m. so ajẹ́ pé yọ́ọ́dà ẹ̀gẹ́ bíi ẹni tí ìnira mú kọjá pé kò sí nǹkan kan tó lè jẹ tó lè fi dáàbò bo ara rẹ̀ àti òkúńbété àbí ẹ̀jẹ̀ tó ti tálẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ tó bá mú a lọ síbi ilé ìjọ ilé kóòtù míì tí èsì kóòtù ṣẹ̀ríà àmọ̀ yìí pé agbàfọ́lọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n o àní tẹ́ra alẹ̀ ń bẹ̀ ìwọ̀n bá ń táàfin bí ya bùkátà wa nìkan náà láàlò ń bẹ̀ ẹ̀yọ́ wà á dàgbẹ́ gbígbà táyé pé wọ́n pọ̀ sí wa sí ni wọ́n ká wá di pé láàmú ayọ́nu sí kí nǹkan ọmọ ti ṣẹlẹ̀ àti àti mú ẹ̀wù wa ó di kóòtù kóòtù wo sì ni kóòtù tí èsè kóòtù ṣẹ̀ríà ìyún ọ̀dà àlò ìjáàkà náàbùdù wá ìjáàkà nàṣẹ́yìn àlò dáadáa nìyẹn bá ti wúlò fún wa o ẹ̀wọ́n la ti tóbi ọlọ́run ọlọ́run jẹ́ àwà nínú ẹni tí ìjáàkà náàbùdù wá ìjáàkà dáadáa wa وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك